الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه ومن اتبعهم بإحسان من المؤمنين أما بعد أيها المسلمون أيتها المسلمات نسأل الله تبارك وتعالى أن يصلح أحوال بلادنا ويذهب عنا الجوع والغلاء ويبدله بالأمن والسخاء أيها الناس لنتأمل قليلا في توجيهات القرآن الكريم ونتفكر ساعة في إرشادات السنن النبوية فوالله هما نظام حياتنا وسعادتنا في الدنيا وخلاصنا من عذاب الآخرة ولئن سألت ما هو الخلاص من المستنقعات التي غرقت فيها بلادنا أمنيا كان أم اجتماعيا أم اقتصاديا قلت لك إن من أهم ما يخلصنا هو السمع والطاعة لمن ولاه الله أمرنا ولكن في المعروف لا في المعاصي ولقد وجه القرآن الناس إلى ما به تنتظم الحياة ويستتب به الأمن ويفتتح به أبواب الرزق وينتزع به الخوف ويرفع به الغلاء فقال سبحانه وتعالى آمرا منا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ألم يكتف الله سبحانه وتعالى بذكر طاعته وطاعة رسوله فحسب لعلمه بأن الحياة لا بد أن يسوسها أناس حتى لا يمسها سوء أو مثال فذكر أولي الأمر فكأنهم لحياة الناس أساس وأولي الأمر يا عباد الله هم العلماء والأمراء كما قال بعض السلف وعليكم يا عباد الله بالسمع المعروف لعلمائكم وولاة أموركم هذا هو ديننا وهذه هي عقيدتنا التي يجب أن يكون عليها كل مسلم ومسلمة ومما يسبب عدم الطاعة عند بعض الجهال ممن قد ينتسب إلى الإسلام أو إلى العلم أن يكون ولي أمره ممن يرى أنه لا يحق منزلته هذه ولكن ديننا يأمرك بطاعته للمصالح الخاصة والعامة فعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة رواه البخاري ومنه أيضا أن يرى الإنسان أن فيما أمر به نوع ضرر فليعلم أن الآمر أبصر منه في الأمور وأحكم ونبيك أيها المسلم يأمرك بالطاعة فقال صلى الله عليه وسلم على المرء السمع والطاعة فيما أحب وكره إلا أن يؤمر بمعصية ومنه يا عباد الله عدم معرفة الضرر عدم معرفة الضرر الديني الذي يترتب على عدم الطاعة ففي الحديث أنه عليه الصلاة والسلام قال ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية رواه مسلم يا عباد الله اعلموا أن عدم طاعة أولي الأمر مفتاح كل شر لحياة الأفراد والمجتمع والتجربة كثيرة والشواهد عديدة والوقائع تؤكد على ذلك وانظر في نفسك أيها المسلم هل أنت مطيع لأوامر العلماء أو الأمراء فإن كنت كذلك فزد منه وإن كنت على عكس ذلك فغير نفسك إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم بارك الله لي ولكم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أتقف ولا الله سبحانه وتعالى أتقف الصلاة أتقف السلام فنبي ومحمد صلى الله عليه وسلم أي مسلمين لكم أي مسلمان لكم أو ما بيرون وبا lórí àlámà ní ìlú dáwà yìí èyí tí a mọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́wọ́ bá kọba wa tún àlámà rí ìlú nàìjíríà kọba wa tún fi ọlọ́wọ́ gbogbo àwọn àdánwò tí ń bẹ nínú ẹ̀ ọlọ́wọ́ bá lọ́ba lágbára tó lè mú kúrò kọlọ́wọ́ bá kọba mú kúrò ebi ọ̀npa aráàlú ọlọ́wọ́ kọba wa ìlọ́wọ́ ìdúkú lọ́nà wa wíwọ́n nǹkan gbogbo nǹkan ó dúró lórí ọlọ́wọ́ bá kọba wa dẹ́ àrò lágbára kankan lórí ẹ̀ ìwọ́n ọlọ́wọ́ bá lọ everything jìnnìjìnnì ọ̀n bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ọlọ́wọ́n ọba kó fún ọlọ́kàn balẹ̀ kódà àwọn tá àgùkọ alágbára ni wọ́n gan tí wọ́n wà ní orílẹ̀-èdè yìí kálukú tó ọba tó lágbára láti mú ìbẹ̀rù lórílẹ̀-èdè ọba mú kúrò tó máa ń pààrọ̀ nǹkan ní fi pààrọ̀ rẹ̀ ọ̀fẹ́ láwa yìí àlè fi pààrọ̀ rẹ̀ tó fi fi dòwò gbogbo àwọn àdánwò àdánwò tá a kà yìí tí mẹ́rin orílẹ̀-èdè wa yìí bá wa pádà ìjọ tó sì di rẹ̀ ọlọ́run ọba ó sì lágbá láti ti bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ fún ọlọ́run ọba ẹ̀yin ènìyàn ẹ ká wòye díẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń nínú al bákan náà káronú ráńpẹ́ nípa súnà lẹ́nu wa Muhammad àbáyọ wà ń bẹ fún wa ní àlùkìyàmà sàbàbí wọn lè rí pé gbogbo àwọn àdánwò tá a kà pé bẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí ti ń jà wá láàmú yìí ibi tí nàìjíríà tẹ̀rí sí yìí àtàwọn aráàlú náà tá a tẹ̀rí sí ìta bára wa yìí tí wọ́n bá ti wá lè rí pé kí ni tó lè mú wa kúrò níbi àwọn àdánwò yìí àdánwò àìsáàbò àdánwò àìrí nǹkan jẹ àdánwò orí bí kò sẹ́nikẹ́ni tó fọkàn balẹ̀ sẹ́nìkejì ẹ̀ bọ́ bá ń lọ sí ìtọ́rẹ́ ọ̀lẹ́ lẹ́yìn tó tó máa bẹ̀rù pé gbọ́mọ gbọ́mọ ní fi káàgbé yẹn ẹni tí a tó ń gbé ní ìpín ìjọba tó ti lójú ọ̀nà òun gan lè fún ti gbọ́mọ gbọ́mọ lọ́wọ́ lọ́kùnrin ọmọ bàbá ẹ̀rù ti ń bẹ láwùjọ yìí àwọn abí tí nàìjíríà jálò yìí táwọn aráàlú náà ti kán lò yìí tó jẹ́ nǹkan tí ò ní fọkàbalẹ̀ tí ò wúni lórí yìí tí wọ́n bá ní kí ni tó lè yọwá kó mẹ́ẹ̀ kí ni tó lè mú wa kó náà àdáwò nìyí kí ni nǹkan tí ó yọwá kó níbi àìnífọkàbalẹ̀ kí ni nǹkan tí ó yọwá kó níbi wíwọ́n ọjà kí ni kan tí ó yọ wá kúrò níbi ká máa rí nǹkan náà ká máa rí nǹkan jẹ ká máa rí nǹkan lò ẹ̀lọ́sọ̀ fún ayé pé ayé alukur'an àtọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti júwèé fún wa kí lọ́nà àbáyọ fún wa ṣùgbọ́n àlónú tọ́lọ́mbá ní àlò àjáde fún bẹ́ẹ̀ kí ni nǹkan náà ó wá ti sámú ẹ̀ wá sọ à ẹlòmí ọmọ rògbò bẹ́ẹ̀ ti sọ fún wa ní pé máa yẹn náà fílà máa ti lóru máa ti sá máa tàwó ọ̀rọ̀ ìtọ́ ayé náà sọ kọ̀ọ̀rán sí ìṣètò ayé ní tọ́bálà káyé wọn tó tún bẹ́sẹ̀ mu ìdíbẹ́ lómi nígbà tí covid-19 bẹ́ẹ̀lẹ̀ àwọn ẹlẹ́sìn kan wà tí wọn gbàgbọ́ pé covid-19 bẹ́ẹ̀ kódà gbogbo nǹkan tó yẹ ká máa ṣe lápò gbogbo àwọn tó ń ṣe àwọn ẹlẹ́sìn kan náà ń bẹ́ẹ̀ fún wọn níbi yẹ àwọn náà gbà wọ́n ní kíní kan rere gbogbo àwọn àtàmọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa pa wọn náà wọn láwọn oṣù tí ó kù lọ fún ọmọ pé ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣeré àtọ́lọ́mọbẹ̀rẹ̀ àrẹ wa Muhammad sallallahu alaihi wa sallam

ọyàn náà fílà ọjọ́ méje ọwà ní sùn láti mọ́gbìlì tó fi di àsọ̀bá ọjọ́ méje láyàn ó ágbà ọjọ́ méje ákíkọ̀ àyìn lójúmọ́ láti bẹ̀rẹ̀ lópin méje méje ní ojúmọ́ méjọ́ méje mọ́rùkù bẹ́ẹ̀ lórí sẹ̀rí àtìláàmù ó tú ìdí ẹ̀ níta sọ fún wa onáà ní gbọ́dọ̀ wọn bá pa wá láti onáà níta nàbẹ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọn náà bá ṣe wọlé kúrò ìfẹ́ àìsàn tó ń ṣe wáyà nìyẹn kílá ìtànà òun náà ni tó lè yọwá òun náà ni àtàmù wàtọ́ àádú lima wallahu lahu amrana òun náà ni kájú pájú tẹ́lẹ̀ ká máa òbí ká máa dìtì òbí àti àwọn aláfẹ́wà orí kan ẹlòmí ọwọ́ pé àà àwọn ọmọ pẹ́pẹ́ sí lókùn ní ẹlòmí ti kọ́ ní ìpáyì ó ti dàpàtà aláṣẹ àwọn kan aláṣẹ láwùjọ dáwà yìí àwọn kan aláṣẹ níbi kí ilé orí ọwà kò sí gbọmọ padà tó tún ọgbọmọ padà tí ọba ti ń takú àṣẹ wọn ìlú òdodo tó ọba ti ń tẹ̀lé àṣẹ wọn gbogbo nǹkan tá a wíyàn yóò pèsè pàdé nítorí di eléyìí eléyìí náà ní ọ̀nà àbáyọ kan náà ọ̀nà àbáyọ tó tóbi jùlọ tá a ti ní gba yọra wa kúrò ní gbogbo àwọn tó lè dé wájú wọ́n ti júwe nǹkan tí ó mú ayé wa rọrùn wọ́n ti júwe fún wa tí ó sì mú dúró tí ò ní yẹ bákan náà tí ó àwọn oríṣiríṣi àwọn fún káàkà máa wò bí ọ̀nà ìtún ti là tọ̀hún tún ti là síwájú tún ti là èyí tó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wò lè bí nípa àmà pẹ̀lú ẹ̀ wọ́n ní àwọn nǹkan yìí alùpùpù ti ti wò fún wa bákan náà gbogbo nǹkan tá a pè nípa ìgboyà yìí yóò kúrò fún wa tá a bá ti tẹ̀lé ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ pàwọ́ láti ọlọ́run tó ní alùpùpù rẹ̀ pé yá ayọ́ alẹ́bí náà àmà ọ̀pọ̀ yẹn tẹ̀ ní ìmáàlì òbí akpẹ́ntì ń àti ìka ìmánì òsì lára rẹ̀ ìyẹn ni gbígbọ̀jọ́ ká bá múmi níbẹ̀ yà á yọ alẹ́dí náà mọ́nù kòránì lélẹ̀ yìí ìjọ ọ̀rọ̀ lójú ìlẹ̀ yìí ayé nìkan ọ̀bọ̀ lójú ìlú kankan sí o ṣùgbọ́n ní kòránì ní pàtó yà á yọ alẹ́dí náà mọ́nù atọ́nbìlì jáyà yìí gan kìí sí àwọn ẹnìkan lọ́bá ọlọ́run ni mo pẹ́ ẹ̀yìn tẹ́ jẹ́ múmi ní àfihàn ọlọ́ha wa àfihàn ọlọ́sùn tẹ̀fẹ́ alùpùpù ọ̀fẹ́ wà jẹ́nà ọ̀fẹ́ là kó níbi ìyá níwájú ọdún ní jọ́gbé ẹ̀rọ kìyàmà àti ọlọ́wọ́ wa àti ọ̀rọ̀ sí ẹ̀kọ́ làwọn méjì ti mọ̀ pẹ̀ Quran ọ̀gbọ́dọ̀ kọ́ ní sí o wọ́n ti di ẹnìkan tó ní ẹ̀wọ̀n kọ̀ ìtọ́lọ́ ní náà wọ́n wà kọjú sí ayé tọ́bọ́ wá ráyé náà ọwọ́ ẹ̀ka àkọ́jú sí ọlọ́wọ́ ọba ẹbẹ́rẹ́ ìfìyàmà sí ní ọrùn ọlọ́run àti ọlọ́wọ́ àti ọ̀rọ̀ sí Quran al-Quran lẹ́yìn wọn àgbà náà súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam sọfẹ́rẹ́ alkiyama fi àyà yìí àtàyè alkiyama ló kó sọ́sí ọ̀fẹ́ gbọ́dọ̀ alkiyama rẹ tẹ̀lé Qur'an níbi ìjẹ́ni òfin sin lọ́wọ́ tẹ̀lé hadith nínú ìjẹ́ni òfin sin lọ́wọ́ ọba ọlọ́run ni wọ́n ó lílẹ̀ àmú ilé kún fẹ́fẹ́ láyé rọ̀ ọ̀fẹ́ kí nàá ẹ̀ẹ̀fẹ̀ tí kọba olé ọ́tẹ́lẹ̀ ọlọ́rinwọ́ olè amúrí àwọn aláṣẹ ẹ̀yìn ẹ̀tẹ́ lé wọn aláṣẹ ẹlúgbọ́n ọ̀gá aláṣẹ kẹ aláṣẹ lápò ti ṣe láàrin ọmọ gbọ́ àwọn ọ̀rọ̀ kàǹkàǹkà tí ayé sọ́ra sí tí a fi túmọ̀ tí jẹ́rù bá ní kan ẹ̀yẹ̀ wà tí sì wà ní ìsìlámù báyìí tí mo practice Islam rẹ̀ ó lọ bí kákí wọn nìkan ní practical Islam rẹ̀ wọ́n là tẹ́lẹ̀ níbi bá ṣe ṣèlú á practice Islam ẹlòmí lára bá ṣe ṣèlú tí practice ní practice Islam ó lè fi wà nìkan nígbà dájú wọ́n tó jẹ́ pé ó practice lọ. àmọ́ fi tẹ̀ láti aláṣẹ àmàtòwò dúró rẹ̀ ọlọ́run wọ́n ó lè lọ amú ẹni kún ọlọ́run ẹ̀sẹ̀ láwọn aláṣẹ ọlọ́run wá gbé ọ̀rọ̀ aláṣẹ wá lẹ́yìn ìgbà tó ti gbé ọ̀rọ̀ ọlọ́run wá àti ọlọ́run wá àtẹ̀tẹ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀yẹ́ káró fún yàn èdè òkè kí la tó nílò lára àti aláṣẹ bẹ́ẹ̀ aláṣẹ àkọ́kọ́ onáìní ọlọ́run ọba subhanahu wa ta'ala aláṣẹ tó lọ tó fà sí ẹrẹ onáìní àníbà Muhammad sallallahu alaihi wasallam tó ń jẹ́ láti lẹ́yìn àlejò bẹ́ẹ̀ ètò ayé àwọn kankan mẹ́mẹ́ tẹ́lẹ̀ bí aláṣẹ ẹgbẹ́ darí ẹ̀ bó o ti kọ̀ á ní gbà bẹ́ẹ̀ lómi níbi ètò ayé kò ní dáhùn wọ́n lọ fẹ́ jẹ́ àgbà náà bẹ̀ ní ìtàkọ́jà ọdọ ọdẹ kò ní ọlọ́run bá lọ́wọ́ wáyé lórí lẹ́yìn mú kọ́ fífi ọlọ́run yẹn àdánwò ẹgbẹ́ àdàmú àìrọ́nà gbígbà kọ́ máa bá gbogbo ẹyin tẹ́ ẹ̀ ta ìjà bó ti yẹ kẹ́ẹ̀ka ọwọ́ àdúgbò ti ẹ̀ nígbẹ̀gbẹ̀rún fún yàtọ̀ tọ́ bá lọ tán yóò yẹ mú jọ yẹn sálábẹ́ bá dé tí wọ́n sọ ọkùnrin ti lọ́wọ́ ìyàjọ́ ń ta nǹkan tí tòkàtòkà wọ́n ti sí lẹ́sẹ̀ wọ́n wọ sínú ọkọ̀ wọ́n gbé lọ gbogbo àwọn ìlú kan tó wọ́n ti bá ti tẹ̀lé ẹ̀ ó wọ́n bẹ̀ dé o ọlọ́run ni wọ́n wọ́n lè lọ àwọn nǹkan torí bí àwọn nǹkan kan bẹ bíbẹ́ tí bíbẹ́ ti báwọn èèyàn wọn àgbọ̀ bẹ́ẹ̀ kà báwọn èèyàn wọn àgbà ṣùgbọ́n tí aláṣẹ bá fi àbẹ gbé wọn wọ́n jọ̀wọ́ jù nkùnrin tí o fún wa yí pé ètò ayé yìí kò lè tò lẹ́yìn jípájú tẹ́lẹ̀ fún àwọn aláṣẹ kọ̀ọ̀rán wa ní gbogbo ilé àmúrí ọlọ́run wa dá pa aláṣẹ wa lọ ọmọ ọmọ yára ní gbígbọ́ wa mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí ó lè amọ̀ aláṣẹ tí mú aláṣẹ méjì ni wọ́n ní aláṣẹ tí ń lọ bá àfihàn àfihàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o lè má tiẹ̀ rí àyà o lè má rí hadith rẹ̀ káàtì jẹ́ ọ̀rọ̀ máa bá a pé Allah wa àti rasul oní làwọn sálà tuntun máa wọ olè amòrì minkum qalu àlẹ́hún la máa rú wal umara wọn láwọn àfa wọn wà ní olè amòrì àwọn àfa wà ní olè amòrì kódà àrílẹ̀ àwọn sálà tẹ́lẹ̀ tó ń ga nàbà wọn àwọn àfa nàbà wọn olè amòrì àfa àti wàhálà àfa ayẹyẹ ọ̀rọ̀ sàmà kò ní ẹlòmí ọgbọ kó túbà tàbá ìtọ́ba jẹ́ ìlú láyé ọgbà jẹ́ ìrìn yẹn bàbá ní ẹdú ẹ mẹ́yìn lọ́wọ́ ẹlòmí ọgbà bí wọ́n sọ sí ẹ̀yìn yẹn ọ̀nà ni lọ́mọ tó wọ ó lé amòrìyìn títí tọ́ba wà táwọn onímọ̀ bá wà ń bẹ̀ tàbá wọn afá tí wọ́n gbọ́ àlùkò àárín yìí bá wà ń bẹ̀ tàbí ọmọ súnà nàbì àríkọ̀rà tó wọ́n sẹ́lá aláfẹ́sáyé ọ̀wílì lámùrí wọ́n wà ń bẹ̀ ọ̀wílì lámùrí mínkù àti àwọn aláṣẹ yìí tí wọ́n jẹ sáyé umara àwọn umara ẹ̀wọ́dọ̀ tẹ̀lé wọn ẹ tẹ̀lé wọn níbi tí a máa ti ń pàṣẹ ń tọ́ta ẹwà máa tẹ̀lé wọn níbi tí a máa ti ń pàṣẹ ń tí ò mùsùlùmí ẹ lọ́mọ bí áyà yìí foundation lọ́jẹ́ fún wa wípé ká máa tẹ̀lé àti àwọn aláṣẹ láti lọ́mọ pé àkídà sábà ní kí ló tó kúta láti ẹjọba rẹ sọ pé ẹ̀sìn islam lọ́kọ́ abẹ́ kílẹ̀ rí rẹ ọ̀rọ̀ àwọn ọjọ́ pé yá ayọ́ alladhina amanu abiyu allaha wa abiyu ar-rasul wa ulil amri minkum ọ̀tẹ̀lẹ̀ odi traffic light ọ̀tàn red ọ̀tàn yellow ó ti ní kò stop náà wọ́n ná àlàlà ah, kò sí tán ọ̀nà ọmọ pé traffic light ń tàn kí ń tàn mọ́ ìjọba ní ìjọba ní làwọn ìjọba náà fi fi àwọn kan síbẹ̀ tó bá jẹ́ àwọn mọ̀ tí wọ́n bá wá fi wọ́n síbẹ̀ gan kí lẹ́yìn láti ọ̀yàbọ̀ ìlú sábà ní kí ló ń pe ọ̀fọ̀lọ́pàá ń bẹ́ẹ̀ nọ̀nọ̀nọ̀nọ̀ mo ń sin lọ́sọ̀ ọlọ́run ní kí n tẹ̀lé aláṣẹ wọ́n ń wé àbí ìwọ tó ń yí lọ́n gba ọ̀nà tí ọ̀yẹ́ kọ́ gbà ọ̀tẹ̀ aláṣẹ aláṣẹ náà nípa báyìí àwọn àmàlẹ́ náà àwọn ènìyàn tí wọ́n máa wúra rẹ̀ pé báwo ni màá ti tẹ̀lé aláṣẹ yìí àwọn èrò gidi méjì àmà àti àwọn èèyàn ẹni máa wò pé kò fi jẹ kọ̀lẹ́tọ̀ síjọba amúgbó ní ìtẹ́jú pagbó kọjá pírẹsidẹ́ǹtì lẹ́yìn lórí wà ní nàìjíríà tàbí ẹni ń fa ẹjọ́ tó dúró lọ kọjá gọ́fúnà lẹ́yìn lórí nàìjíríà kí ni kí ni díìsì wọn mùsùlùmí lábẹ́rẹ́ ẹni pé kánígbà ẹni títí ẹ̀ wọ́n ti débẹ̀ yẹn tàbí wèrè wèrè débẹ̀ lápòjú wèrè ó rà mọ́tò náà ní ajá lè jẹ gómìnà nàìjíríà ajá tọ́ba lówó lọ́wọ́ dáadáa ẹnìkẹ́ni báwo ni ajá ó ti jẹ gómìnà nàìjíríà kí ni kí ni tuntun lẹ tọ́ba ní gbogbo ẹ bá dìbò fún mi tútù ní ìlànà gbà ọlọ́mọ ajá ní agbára àti tọrọ ajá tọrọ tó lè sáyẹn ti fún wa <laughs> church ẹ̀ á máa gbà tó yọ wọlé tọ́kú ẹ àwọn pípa ní gómìnà yín mr dọ́ọ̀bì náà gómìnà yín ẹ fi sísẹ̀mù ọlẹ̀ sọ́tà ti dé bẹ́ẹ̀ tọ́ba ti dé bẹ́ẹ̀ kẹ́kẹ́ ní sí wọn mùsùlùmí náà ní ti kọ́ gbọ́ àti tọ́ba ní ọ̀tọ̀ náà ló wúlò nígbà lọ tí mr dọ́ọ̀bì bá dórí àjà alábòjú rẹ̀ tó sì dé sọ̀rọ̀ tọ́ba ní ẹ̀yẹ yẹn lónìí o mọ́tò kàkà ọ̀gbọ́dọ̀ yẹn látàgùn mẹ́jọ àárọ̀ sí dàgùn mẹ́wàá mọ́wò pé àjà èmi èèyàn wà ajá ọmọ akọ̀mọ́ ìdíjú máa rìn padà sí ọba sọ wípé wà ní nǹkan bá ti lè àṣẹ máa náà ní ànábì kí fún wa sallallahu alaihi wasallam ilé wọn amúlọ́lẹ̀ sánú wọn a máa lọ wọ ibi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń dórí àga kò sí àkáyé ẹ̀lẹ́ ìkọjọ́ pé sáàmà wò ní òsì ọjà máwo báyọ̀ tó bá ti bílẹ̀ yẹta anábì ní ẹni yẹta àbúrú ẹ̀ anábì àríkọlá tó rọ̀tún ní àdínkù máa wà Buhari bàbá ó ní ismail wà àfihàn òṣìṣẹ́ ọlọ́run kan wọ̀ ní wá ní ismail àwọn tó ti bá sọ̀rọ̀ jẹ́ náà àwọn tàbí ismail wà àfihàn ẹgbọ́n wà àfihàn ẹgbà ẹgbọ́kẹ́ ẹgbà pálátẹ́yìn àwọn aláṣẹ tó yanjú kan pàṣẹ lọ́dọ̀ tí wọ́n ń àdáwọn àgbọ̀n ti yẹ̀yẹ́ aláṣẹ tó jẹ́ sí pé kọ̀ yanjú ànábì àrí ìsọ̀rọ̀ àsọ̀rọ̀sọ̀rọ̀ ó ní ẹgbà mú ni wọ́n fẹ́ fi ewu tẹ́ lọ Eh, sóbàtà káyì kan náà ará Ghana lápèjúwe tọ́wọ́ lu sóbàtà Nàìjíríà lákòókò gbàǹdù kápẹ́ àpèjúwe ní ìjọba bá bọ́ sí lọ́wọ́ kóró lẹ́ẹ̀kan náà lọ́ba di mr gọ́vnà àwọn bíi ní kódà pẹ̀lú fún lọ́rẹ̀ lọ́dọ̀ gbà ọwọ́ àwọn obìnrin ah, àti ṣe tó bàtà rẹ̀ ìdílé mi láti lọ́mọ di ẹgbẹ́ tó ti ń gọ́vnà ọ̀fíìsì tó tó tó ó ti di gọ́vnà tó tó náà state by by. tọ́ba nílé sọ̀rọ̀ àwọn bíi ní ẹgbọ́ ẹgbà ìgbà òru wà ẹlòmíà máa wò gbogbo àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mà ó ń ti ní ilẹ̀ Islam ó ní ìpìlẹ̀ oríire wa láyé dà wọ́n mọ́tòtàtà àwọn ẹlẹ́gbẹ́ Islam ti ń dalẹ̀ bò fẹ́ẹ́fọ́ àwọn tí wọ́n haraka ní ń àwọn movement ìtura movement ni pé ẹ̀ka arú mọ́tà ló ti ẹ̀wọ̀ ṣùgbọ́n ronú pípa ẹni yóò fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà pé ìwé ẹni báyìí lọ fẹ́ kíkẹ́ tọ ibẹ̀ ẹni tọ́ fẹ́ sẹ́ni tọ́ wà á fẹ́ bá dé bẹ́ẹ̀ arábìnrin tí máa ń wá àfihàn ẹgbẹ́ ẹgbà mọ́wàá náà gbọ́dọ̀ àwọn ènìyàn ọwọ́n ẹni wáyé ní ilá aléìkún mahabdun habasu kódà kò jẹ́ títí ẹrú lásán lọ́dọ̀ gàrí ẹni lónìí anábì wọn sọ lọ́wọ́ àti ọ̀sẹ̀lẹ̀ wọ́n tún júwe fílkọ̀ rẹ̀ bọ́lọ̀ ń gbèjà kà ẹ̀ nara sahu dẹ̀bìbà wọ́n ní torí ẹ̀rí polo yóò bá rẹ̀ ẹni pé ó tó burẹ́ wà gómìnà ẹ̀rù ó tó wá burẹ́ wà gbogbo ilé iwájú ẹ̀ ti fi kíni ó ti yọ bẹ́ẹ̀ etí rẹ̀ kan náà tó tó báyìí ìka wá lẹ̀ láti tó ojú ẹ̀ka báyìí yọ yọ síta báyìí orí ẹ̀ wá rí kúńkú ọwọ́ àtàrà lára ẹni tí ó ti rí náà àníkání kúrò ẹni bá lójú gómìnà lé lórí tàbí pírẹsidẹ́ntì àbọ́gà lé lórí àrẹ́mi ní máa ń wá àfihàn ẹgbẹ́ ìgbà àkílà wa ni ìtọ́lọ́mùtà àdábì tiwa ni sọ́lọ́ bá wa ni wà lọ wò àkókò ti lọ ìkánú ẹ̀ nù wà lọ ọmọ yìí tó gbogbo ẹnikẹ́ni tí ọba lórí máa ń wá àfihàn wọn ò lè fi èdè láyé wọn tó wá sọ́ọ̀tì láti fi àwọn máa wò àdìsí pọ̀ dáná ní gbé wa mú wa sọ̀rọ̀ experience gá bí wa já fún ọlẹ́ tòsí kàtúndà kótóbà dúró mẹ́ gbogbo ẹnikẹ́ni tí ìjọba bá parọ́ àtẹ́kọ́ kó ṣe báyìí tó bá yarí tani máa yí lọ́wọ́ wọn náà ronú wẹ̀yìn tani sábà yí lọ́wọ́ ẹni tí ọ̀gbọ́n ni ló lè yí ìjọba lọ́wọ́ sùn náà kò lè yí lọ́wọ́ tó wọ́tọ́ ọ̀gbọ́n ìwúlọ́wọ́ á pè rẹ́ gbọ̀ngbà nígbà wọn fẹ́ ṣe ń gbọ̀n ní àtìgbò èyí ò ní ìwọ́de kan tí wọ́n ń pè ní nàìjíríà yìí tó mẹ́fò ti dá àtìgbọ́ náà ní àgbọ̀ fúnjọba náà ní orí strike táwọn èèyàn níjọba ní nàìjíríà wa yìí tó mẹ́fò ti dá wọn náà wò ìdánsí lọ́wọ́ gẹ́rẹ́ tẹ̀ ń bomi sí lọ́wọ́ díẹ̀ díẹ̀ báyìí ta ló gbé ta ló lù ta lọ́kọ̀t àbáwọn náà fẹ́ẹ̀ tó ta lọ́kọ̀t jù àwa ni. àyẹ̀bí ní islam wa àfihàn àti mọ̀ báyẹ̀ máa rí tí ó lọ́rùn lára wọn ọ̀rọ̀ ìfẹ́sì pé ìjọba ìpìlẹ̀ ẹni kó ti bá dá máa wọ́n yìí ọlọ́run àwọn ọlọ́run ni àwọn àfáà gan àwọn àfáà gan tó ń àwọn àwọn màláíkà ilá àtúnà lọ́ha máa àmàrọ́hùn wọ́yẹ fàálúnà máa yóò mọ̀ ṣùgbọ́n tó bá ti àjọ sí wọn kejì rẹ̀ sáwọn tí ẹgbẹ́ sí pé gbogbo ẹ̀sẹ̀ ní àmà dá tí wọ́n jọ gàdá lóúnjẹ wọn rò gbogbo dáadáa ni wọ́n mọ̀ ẹ̀nà ìwọ́n ní kọ́ ọmọ bó ti bá wọn sí ànábì tí wọ́n kọ́ àbáṣe máa gbọ́ ní ismail tí gọ́ọ̀mẹ́ntì bá ní sọ báyìí sí báyìí sí báyìí sí báyìí kò sáà lè yẹn wá jẹ tán yóò fi ti àná ẹ̀yin ẹ̀gbọ́n tó náà rẹ̀ tí wọ́n ti gbé sí gọ́ọ̀mẹ́ntì lẹ́nu òun náà ó ti tiwa náà ṣùgbọ́n tó bá jẹ́ sí báyìí ní gbọ́ àwọn tó ń gbà lọ wọ́n sì mọ ọ̀nà ẹ̀wẹ́ gbà wá lọ gbogbo ẹ̀kùn tí wọ́n fẹ́ rẹ́ wọn yẹn nínú àwọn kí la fẹ́ da wa láàmú ìgbà náà ti kọ́ wa sallallahu alaihi wasallam isma'u wa àbíyẹ̀wò ẹgbọ́ ẹgbà gbogbo ọjà náà mùsùlùmí lọ́kùnrin àti lókùnrin ọdọ̀ náà yẹ fọ́ ọ ṣẹba ní ti súnà ní kágbọ́ kágbà kì í ti súnà ọ̀rẹ́ yẹn sọmọ pé àwọn èèyàn gbàgbọ́ yẹ súnà lára pé àti súnà ní ìfúnṣọ náà yẹn kágbọ́ kágbà síjọba lẹ́nu kì í ti súnà ọ̀rẹ́ yẹn yẹn ni síjọba lẹ́nu kí ló kọ́ rẹ tọ́wọ́ ajá kí mùsùlùmí máa jẹ́ nìṣẹ́ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ̀jẹ̀ á tún àná ká tún sílẹ̀bẹ̀ ká tún ìgbésí ayé wa ká tún tò nípa ìsìn àti nípa ayé wa báwo láti bá jọba gbé ká gbọ́ ká gbà ká gbọ́ ká gbà àyà àfi tí wọ́n bá ní ká tẹ̀ lọ́ọ̀ nìkan làní gbọ́ làní gbẹ́gẹ́ni làní gbà àyẹ̀wò amágbọ̀mọ́gbà ń kiri kẹ́ni ọba wọn jà àwọn ẹ̀rọ mọ́tò nǹkan àwọn ọgbẹ́ tí ọ̀tún rẹ wọlé tó sì gba ti èsì jáde méjì ni wọ́n wá pé á ah, ṣe fún ọ̀sán kọ́ ọ báwọn. ebéwí jẹ ebi àyẹ̀mọ́ kí wọ́n á ah, ok ọ̀dà kámọ́ kí wọ́n ẹ̀ẹ́n kámọ́ kí wọ́n kí wọ́n bá ti tò lọ kí tiẹ̀ gẹ́gẹ́ nínú ilé rẹ̀. Ah, ẹ máa ń fèsì náà kọ́ra àtọkùnrin ọmọ fẹ́ràn wọn obìnrin àtọkùnrin náà máa fẹ́ràn wọn ẹ̀ẹ́n ìjọ tó bá dénú ọlọ́run bá fún yín pé ọmọ ṣàdúrà tó wù sí ní tuntun ní ìsìn ẹni tó bẹ́ẹ̀ sáfún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún ara rẹ̀ ọ̀tàn kẹ́ mẹ́jọba lọ́rùn ní òun gámúrẹ̀ bẹ́ẹ̀ fi abúlé fún ẹ̀sẹ̀ anábì wa alẹ́sọ̀rọ̀ àti mọ̀sálàm wọn pa wá láti ẹ̀fọ́ títí màá wà àti ẹ̀rọ àwòrán tá àwọn olórílẹ̀-èdè yìí àti àwọn ìfura tá ìfura tó lórílẹ̀-èdè yìí èyí tí ń lọ yìí ọlọ́kọ̀tà náà wà mọ́ wà jẹ́ kan nínú orin tẹ́ tó dojú ìjọba Nàìjíríà gbólẹ̀ kò sí nǹkan kan tó dojú ìjọba gbólẹ̀ tó ní ẹ̀kún ọ̀gbọ́n wọn ẹjẹ́ àgbà síjọba lẹ́nu káṣí tẹ̀lé wọn tí wọn bá ti ní káṣí ẹlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n ọba ń bẹ̀ ọ́ àwọn ìjọba wa yẹn náà ọlọ́wọ̀n ọba fún wọn sí ibi tí wọ́n dáa sí máa fún ọlọ́kùn àtàgbára ń bẹ̀ ibi tí wọ́n dáa sí bàbá bàbá lọ́wọ́ wọn kọ̀ wá jí wọn padà síbi lọ́jà àwọn náà tá a jẹ́ mọ́ lẹ́yìn ọmọ ìrù lẹ́yìn wọn náà ọlọ́run táwọn náà ti dáàbò sí ibi tá a dáa sí ọlọ́run